إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله بلغ الرساله وادى الامانه ونصح الامه وتركها على المحجه البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها الا هالك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 فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الاهواء ولا تلتبس به الالسنه ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم hikima àdìgíyà omi dìín ọlọ́ba àdìgíọ́lá òun náà ní máàlìkìyà omi dìín òní alágbára àṣeyọ́wù níjọ́ ẹ̀san lánàá a parí àyẹ̀wò tá a ṣe lórí àwọn oríṣiríṣi ọkọ̀ tọ́lọ̀ ń sojú abẹ́ ń kó ń pa rẹ̀ ní Kùránì tó tún fi pé yawmudin láti sọ fún wa pé ọjọ́ yẹn pàtàkì oríṣiríṣi nǹkan ni ó sì ṣẹlẹ̀ nínú ẹ̀ nínú tí ó ṣẹlẹ̀ ọlọ́run wá fi ń tì í ló ń fi ọjọ́ náà tì sí i torí ẹ̀ kò ní yọ ọkùnrin bí ọjọ́ ẹ̀sán ẹ̀sán jẹ́ kan nínú tí ó ṣẹlẹ̀ ó kọ ẹlẹ́ẹ̀kẹ́rìndé ní ogún láyẹ̀wò lánàá tá a pè ní àlùwá káà ọjọ́ tó ṣe pé ọjọ́ òdodo ni pàápàá ni reality wà mẹ́ẹ̀ ní tí ó ṣẹlẹ̀ náà ní ọlọ́ọ̀bà ló ti sọ pé ọjọ́ yìí ọjọ́ tí ó kù ní. ìta parí rẹ̀ lọ́jọ́ ó kọ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n oní ẹ̀dùn ọlọ́run pẹ̀lú yóò pèlú wáyé ọjọ́ ìgbéríyà fún àwọn èèyàn wo oní fún àwọn èèyàn tí wọ́n ti àyẹ̀dọ́gbọ́ sí ọlọ́run àwọn sí káàkiri. a sì sọ yìí pé fókó wàhálà tá ṣe lórí àwọn oríṣiríṣi owó ìta wọn bá tó sọ nínú Quran òun náà ní pé nígbà tí ìjọba ti pàtàkì nínú èdè lábáwá ọmọ ẹni orúkọ oríṣiríṣi sọ ọlọ́run ní orúkọ oríṣiríṣi kó lè jẹ́ pé tẹ́yẹ tẹ́lẹ̀ ọ̀bá sọ fún yẹ́nu ẹ̀mí wa èdè ọ̀sọ̀ fún yẹ́nu ẹ̀mí wa àtẹ̀tẹ̀ ọ̀sọ̀ fún yẹ́nu ẹ̀mí wa kó lè ní làbá nínú ìgbésí ayé wa àṣìṣọ ìgbé ọ̀pọ̀lọpọ̀ yẹn lásán àti wá ta lórí lójoojúmọ́ ní sẹ́wọ̀n tó pé ẹ̀tọ́ bá sáfọ̀ yẹn dọ̀tí bẹ́ẹ̀ mọ́kànlá lè ṣe kékeré yọ ọmọ sọ fún ọlọ́run nígbà tó nígbà tó ṣe fi mọ́ ìgbéyàwó mi di ìwọ lọ́nà ọba alágbára ṣe yóò níjọ́ àti ìwé níjọ́ ẹ̀sán alẹ́ àdékù àìṣẹ́ polisi ṣe ṣé o ti nígbà tó pé ẹ̀sán bọ̀ ó tó lè kọ́ wa gba tó láti fa àti àdókù kíkọ́ tó wà gbàdúrà yẹn lẹ́yìn báyìí lẹ́yìn báyìí sí làwa sí lórí àwọn àdébí ìtọ́lọ́dá ọjọ́ nínú kóníyọ́ ìdè àdúgbò yọ̀ lásìkò wá fi ìfẹ́ ti sí ṣùgbọ́n ló fi ti sí wọn kìí so kọ fíìlù ní àkójọpọ̀ ọ̀rọ̀ ló fi ti sí tọ́lọ̀ bá fi ń sọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó náà ṣùgbọ́n nípa alájà akẹ́kọ̀ọ́ bá gbogbo oyún nínú Quran káàkiri mú àwọn mẹ́ta mẹ́rin á lórí ẹ̀ tàbí abẹ́kọ̀ọ́ bá gbogbo ẹ̀ ṣùgbọ́n wá pẹ̀lú nínú ẹ̀ káwájú ní ma ṣàkíyèsí àwọn tó kù. alákọ̀ọ́ bẹ̀ ni ọwọ́ àti sọ́lọ́tò bàbára àyà forty eight láṣọ ìjọ náà wà lẹ́jọ́ lá ọ̀sọ̀ pé ìjọ ọ̀gbìn àti àmọ̀ kò ní í sí pé ẹnìkan yóò sì fi bíbẹ́ nìkan àbí yóò yóò sábà nípa fẹ́ẹ́ kejì àbí yóò sì pẹ̀ fún àyàfi àwọn tí àdìsí ń gbọ́ wá ibi wọn jẹ onífẹ̀mí ọ̀dà tí a mọ̀ ká ń bọ̀ bàbá ìṣà aláwọ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó náà ní sùràtù nìsá àyà fọ́sí wà ní lọ tù tọ́lá wa sọ pé ibi ọ̀dà tí a mọ̀ yìí àwọn káàkiri ó sì máa fẹ́ kọ́ báwo ti ẹ̀dá gẹ́gẹ́ bí ìpẹ́ níjọ́ náà wọ́n jẹ́ pé àwọn òní ní ìṣirò sẹ́kẹ̀ tó táwọn ṣe ẹlẹ́ẹ̀kẹta pé oṣù ọdún tí wọ́n fún wọn iṣẹ́ òun ò gbé kalẹ̀ ní ìjọ rẹ̀ bí àwọn tí ò ní bí àwọn sínú tí ò ní dàbí tí wọn náà ti lé ayé ẹlẹ́ẹ̀kẹrin nínú sọ́ọ́tì Ibrahim ayé àtúntì lọ́ọ̀bà àlejò aláṣẹ pé sánmà àtìlẹ́ ó change tí ó yàtọ̀ sí bí ẹ ṣe rí tẹ́lẹ̀ ọlọ́sùn tó sọ láwọn àyè ní ìnáyẹ̀wò ọ̀hán ẹlẹ́ẹ̀ka àbúrò àṣàyẹ̀wò lánàá ona ni sọ́lọ́tò ìrọ̀lẹ́ bákan náà ayé àtọ̀tún náà ti fífì ọlọ́wọ́ bá ṣàlàyé fún àwọn èyí pé àwọn káàfìrí àwọn ọ̀daràn ọlọ́wọ́ bá yóò yóò lè kí àwọn ẹ̀ka ọkọ sẹ́kẹsẹkẹ sí wọn lọ́wọ́ sí wọn lẹ́sẹ̀ tí wọ́n fi dì wọ́n mẹ́lẹ̀ ní ọ̀nà ìyá náà so gẹ́gẹ́ bá ti máa ti fún ọ̀daràn nínú ilé ayé tó jẹ́ pé aṣọ tí wọ́n máa wọ̀ láti fi òde ni yẹn ìtẹ́wé tí iná bá ti lè jó kọlọ́kọ́ sàánú wa ẹlẹ́ẹ̀kẹfà tá a yẹ̀wò lánàá onáyẹ̀kọ́ ọjọ́ ìlẹ̀ kìíyàmà ọjọ́ ẹ̀sìn yìí ọwọ́ àtúntò ọjọ́ tó ń wọ́pẹ́ nípa gbogbo ìbẹ̀rù bàtà tá a bá di ayé àtẹ̀tọ́nù bá sàánú rẹ̀ kọlọ́kọ́ sàánú wa o ìbẹ̀rù àwọn àdúgbò kò sí déédéé iṣẹ́ rẹ̀ tá à ń ṣe ó sì ta kó ẹ̀sẹ̀ tá a fún dá ní gbogbo àti gbogbo àsìkò kọlọ́kọ́ sàánú tó fún wa ẹlẹ́ẹ̀kẹjọ ìyẹn wà sọ́rọ́ tó tàkà fò àyà dúkìá tó ní ọlọ́run kò ní owó gbégbóná níjọba ìyá dúkìá يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحدا ولا يوثق وثاقه أحدا يا أيتها النفس المطمئنة إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ọlọ́ọ̀bá ìgbà lásìkò káàdà ọ̀rọ̀ orí àwọn káàkiri òṣèlú ìdá àdùkàtẹ̀ àdùkàtẹ̀ àwọn káàkiri tí a rò pé àti ìdè òní ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá ìdáàbò kájọlá àrùn dáadáa nígbà tí ọlọ́run bá ní kí wọ́n kú ilẹ̀ gbú tọ́lọ́run bá ní kí wọ́n fọ́ tí ó dàbí ìgbọ́ wà dá àwọn dúkà wà ní mẹ́ta kò sọ́fà ń sọ́fà ọlọ́run àwọn èdè yóò dé láyé kìyàmá àwọn aláìkọ̀ wà kò lọ́wọ́ dídé tọ́lọ́run ní olùkọ́ àwọn sáláṣí mo dé wá bá mi bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ kọ́ o gbígbé ọlọ́run ní ìbámu sí títóbi ọlọ́run ó ní lọ́mọ olùlọ́wọ́ kó sí ní áàsì gbọ́dọ̀ pé ojú ìwé tẹ̀ lágbègbè ìtọ́jú mọ́tà wọ àìsùn náà tẹ̀lé àná àwọn yẹn ló ti sí nǹkan bíi wọ́n ní àṣẹ ọlọ́run ní ìlú wọ́n lágbára ọlọ́run ní ìlú òṣùgbà àṣẹ ọlọ́run òsì tẹ́lẹ̀ òṣùgbà àgbára ọlọ́run òsì tẹ́lẹ̀ sọ̀tọ́ wáyé lágbára ọlọ́run ní ọlọ́run ògbólómi yóò lò fún mi ṣùgbọ́n lọ́wọ́ àyẹ̀kọ́lá ó ní dídé ń bẹ fún láì yá ní ìbámu sí tóbi rẹ̀ ní ìbámu sí tó ṣe kó ọlọ́ọ̀bá àyẹ̀kọ́lá nìkan lọ́mọ ẹ̀ sí ti yóò lè bẹ́ yóò bẹ́ àti yá ọlọ́ọ̀bá sọ pé wá já àwọn dókà ọlọ́ọ̀bá àlóòfin láti ṣèdájọ́ láàrin àwọn ẹ̀dá wà ní mọ̀lá kò sọ́fà sọ́fà amọ̀lẹ́kọ̀ wà lọ́wọ́ ọ̀wọ́ bí ọlọ́ọ̀bá ti bá tí wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́ wà jí ayé ọmọ ìrè níjà annam níjọ́ kàdíyàmà àwọn ẹ̀kọ́ wà fún iná dáhùnmọ̀ wá yàwó ma ìrè àtàtà káwé ìsànú wà àtàtà káwé ìsànú wà ní aláwọ̀ kíkọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn yọ ọ̀fẹ́ gba wá sí lọ́nà mo wá sí ìwé gbòòrò yọ wà fẹ́ ọ̀rọ̀ yìí ti á lè dúdú ìwọ náà sàánú àwọn ọ̀tá orí mi bá mọ̀ dáwọ̀ padà lọ sí dáadáa ṣùgbọ́n gbogbo tí sọ̀rọ̀ lè wúlò náà ọlọ́dà kò sí á ní adọ́rùn kò tọ́ o. yàkùwòlù yá lẹ́yìnká ní kọ́dá nítorí àyà ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn yà ọmọ sọ pé ọmọ ṣe fóun a ntòun tó fẹ́ sìn kí ṣe rárá. فيومئذ لا يعذب عذابه أحدا Ọlọ́run ní tó adijọ́ náà Allah kò sẹ́nìkan tó lè Iya. ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìyá Allah. fi ìtọ́nà ọ̀rọ̀ fi gbé lọ́nà lọ́dọ̀ ní ọ̀gáàbì lọ́dọ̀ tó ń ṣe alẹ́ nìyà. Wọ́n á ntẹlẹ kó kun so ẹgbẹ yà mọ wàá máa ní ẹlòmíì ní gbogbo ara rẹ ọbẹ tí wọn fà ya ẹlòmíì ànàdàkùn ni tàlìkìyà mọ òyìnbó àlìkìyà mọ kó lè yìí mọ lọlọsọ pé fàyà ọmọ ìdè la yóò àbí wàhálà àbàwò àkàdà tọba tí yóò àti dé kọsẹ́nìkan tọ́lọ́ bá ọdẹ yá tó lè fi tó lè jọ ọmọ ẹ̀ lé nìyà. ni irú ìyá tọ́lọ́kọ́ fi jẹ́ káàbì wàlá yóò fi kó wá bá ọmọ àkàdá kò dé sẹ́kẹsẹ̀kẹ̀ tí wọ́n dè máa lọ́wọ́ lẹ́sẹ̀ kọ́sẹ́ tó ya dé irú ẹ̀ mọ́ ní ayé bẹ́ẹ̀ lọ́wọ́. yà á ìjà tó bá nà sọ́dọ̀ ọmọ yìí nà àwọn mọ̀láyìkọ́ wa إلى ربك راضية مرضية ارجعي daripada lọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ mọ̀tòbí yàtà lẹ́ntọ́lọ́ bá rí kí ọlá ti yọ sí rọ́ọ̀dì yàtà tí wọ́n ló sùn jọ̀ọ́ sí tọ́lọ̀ bá ti pọ̀ ẹ̀rọ bí ọ̀la ọ̀hán ní bọ́ọ̀lù di di ìmọ̀ tó sínú àìsẹ́ńdè ní ọlọ́run tó ọlọ́run àdìgbọ́lá yóò sọ bẹ́ẹ̀ fún ọmọ òmìnir òdòdó kọ́lọ́ jáde wà nínú wọn. ètò máa ti pé nínú tí ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi lẹ̀ yá mà òun náà ní ọlọ́run àdìgbọ́lá ti kò fún wa nínú sọ́lá fàbíyì kìí ṣe ẹ̀sán nínú ẹ̀sán náà wà mẹ́ àwọn àmì náà tó wà mẹ́. ìta fi kásẹ̀ rẹ̀ lẹ́yìn láti sọ ìpè mẹ́wàá pé onáà láti ayé àtìlẹ́yìn kẹjọ gbogbo ẹ̀rọ ọlọ́ba ọlọ́run sọ fún wa nípa tí ó ṣẹlẹ̀ nínú àdìyàmà níjọ́ àdìyẹ níjọ́ ẹ̀sán yìí ọlọ́run sọ fún wa ní súrà yìí ọlọ́ba àdìgbà sọ pé ìgbà àtúndísí náà tẹ̀lé àwọn àkùnrin sí ìsàlẹ̀ náà. ولا تذير أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر ọlọ́pàá ìgbéra tó ní ilẹ̀ abúlísí láti lọ àwọn ìṣòwò àdáta nígbà tí ọ tí ọ bá fi ọ̀rọ̀ ayé tí ọ bá mú báyìí rẹ̀ tí ọ ń mì káwọn ẹ̀ka mí rẹ̀ tó náà mì sílísà àdáta àní mímí tọ́tọ́ sí ìjọba ìyá wà á fọ́ ìdájẹ́lẹ̀ arúgbó àtọ́láka gbogbo àwọn ẹ̀wù ti tẹ́kùn rẹ̀ yọ máa tún dáadáa yọ máa tún dáadáa iná làwọn ẹ̀dẹ́ èèyàn àti gbogbo ọjọ́ ọ̀rọ̀ ti mẹ́lẹ̀. wà á kọ́ láti ní ìsàmù àdáhà ọmọ ẹ̀dẹ́ yọ máa sọ pé kí láti ṣe lè báyìí tó fi ṣe báyìí irú èwo lélẹ́yìí yàwòrán yìí ní ju àdínú àsọ̀rọ̀ àrọ̀ ha ìjọ òkúta ìyáàmà ilẹ̀ fúnra rẹ̀ yóò máa sọ gbogbo tó ti ṣẹlẹ̀ lórí òun. وقالوا لجلود جلودهم لما شهدتم علينا قالوا أنطقها الله الذي أنطق كل شيء أمر. أولا كان بلادي yóò tún máa ṣẹlẹ̀ níjọba àdìyà lórí tá a gbèsè ọmọ ẹ̀dẹ́ yọ ọ̀dọ́gá kí a tó tún kọ̀wé ara ìtumọ̀ náà tó sọ̀rọ̀ báyìí ló ní àtọ́kọ̀dọ̀ ọlọ́run lẹ́ni àtọ́kọ̀ nígbàṣẹ́ ọlọ́run tó fún àwọn nǹkan tí ń sọ̀rọ̀ tó fún wọn lọ́rọ̀ sọ iná ẹ̀ lọ fún àwọn náà lọ́rọ̀ sọ lónìí torí èyàn lè bẹ̀rẹ̀ wọ́n fẹ́ẹ́ sọ̀rọ̀ gbogbo ọlọ́run bá tó fàṣẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ tí ò sì lẹ́nu náà ọlọ́run èsì àṣẹ ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ sọ́dọ̀ tiẹ̀ náà abẹ́rẹ́ sí ibi ọlọ́ ilẹ̀ ẹ̀lẹ̀ yọ bá máa sọ pé yàwó mọ́ ilé tó ká ìdílé lọ àgbà ọ̀há nítorí ṣe lórí òun yó ibi ìlú ti mú tí yóò ní o iye ìgbà tó fi mú tí o bó o sì ṣe mú bí ilé àlọ́ tó mú bí sínú tó ṣe orí bí ni o ẹ ìlọ́tọ̀ ọ̀pá tó ní òjì ẹ̀ níye ṣùgbọ́n gbogbo ẹ̀ ní lọ́kọ̀ọ̀kan tí ọmọ sọ gbogbo ẹ̀ ọlọ́run sàlùwà ọ̀. àwọn onímọ̀ mi ti sọ pé wàá wá lórí dùdú bì í kókè sí àwọn ọ̀yọ́ wọ́n ní àdàpé ọmọkùnrin ọmọbìnrin ni o ọlọ́wọ́ ìṣojú abẹ́kù kìí ṣojú rẹ̀ kìí ṣojú abẹ́kù para ọkọ̀ rẹ̀ pẹ̀lú àdàpé ní lọ́wọ́ onú ọ̀pọ̀ máa ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀dì àwọn ètò òfurufú sí nílé yàrá wà máa kí alóde tó wọlé ọ̀tún ọlọ́wọ́ bá tó gbogbo nǹkan lọ́rọ̀ sọ lójú kó lọ́ ọmọ sọ̀rọ̀ owó ìsọ̀rọ̀ ní ayé tẹ́lẹ̀ òun náà ti wá tẹ lọ́rọ̀ sílẹ̀ lọ́nà bọ́ sàánú wa o. ó ní yàwó wáyé ìjò àdínú àkọ́bárá bí a ń nọ̀rọ̀ bàbà àwòkálà níjọ́ náà tó àdínú àkọ́bárá ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ ọmọ sọ gbogbo oró rẹ̀ ilẹ̀ yọ ọmọ sọ gbogbo oró tó ti ṣẹlẹ̀ lórí ẹ̀ bí a ń lọ bàbá àwòká àdáhà ibi ọlọ́ọ̀bà àdébi ọlá ló fi sẹ́ránṣẹ́ sóhun ọmọ síwájú. yàwó wọn ilé yasuru nasu ashtata lórí ọ̀rọ̀ àmàlàmù àwọn ẹ̀dẹ́nìyà wọ́n wà máa sí ní oríṣiríṣiríṣiríṣi jọ wọ́n máa sí wọ́n máa dà tí wọ́n máa dé kí wọ́n lè bá rí iṣẹ́ wọn yọ̀bẹ̀ ìyá iṣẹ́ wọn dà iṣẹ́ wọn dà. Fàmà yí Amẹ́lìmí ọ̀dà àwòrán ti ní ṣe yọ yọ. Ẹ̀yin ó tọ́ bá ṣiṣẹ́ rí ọmọ bí ọmọ náà mú yóò rí lọ ẹ̀dá ìyá. Ọmọ náà kú gbogbo kan ní. Àwọn tí wọ́n wà lóko mọ̀ ẹ̀ tó wà nínú àwọn ṣẹlẹ̀ gbàgbé dúdú báyìí. Nígbà wọn bá kọ̀ lẹ́ẹ̀dọ̀ ni wọ́n wà bẹ́ẹ̀. Tí wọ́n ẹ lè mọ̀ pé nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run bá lè gbé wá ní ẹ bá ṣiṣẹ́ tọ́lú pọ́tà bí ọmọ náà kú tó kéré kó àkókò lè kéré tó yóò rí dọ́là yóò rí irinṣẹ́ yẹn. wà á máa yá àmàlẹ́ mi sọ ọ́dàdà rọ̀tì ṣàrọ̀ ìyá ẹ bá ṣiṣẹ́ kéré tó olórí dọ́là àkọlọ́dà kó sàmúlò kó sàmúlò kó fún wa torí ẹ̀ ní àdúgbò sọ́lá láàyè sọ́lá lọ́bí rá tún kiri nílẹ̀ ní máa kú fi ṣe é àyè wọ̀lẹ́ wọn á tẹ́lẹ̀ tọ́ àṣà àbúwá ní sọ́lá nínú gbogbo nǹkan sẹ́rí tó dà wọ́n fojú kéré kankan torí ọjọ́ yìí ó ti kó dàkú sí ọmọ ìyá rẹ ó ti gbàgbé ìgbà àtàrí òwò wa ó ti gbé ìwà dájú ọ̀sẹ̀ lọ́lọ́ ó sì wà kókó sí pọ̀ ní bàbá àdúgbò wọn kó dàkú sí wípé ọkàn pàdé ẹ̀ pẹ̀lú ojú ọ̀yà ìlàsán ọgbà àdàmì ẹ̀ ó ní tó ọfẹ́ fún mọ́kọ́ rẹ́rìn sí ó ti ẹ̀mọ́ kó fún dúró sóhun ara dáadáa mọ́kọ́ tí wọ́n á fún pípọ̀ kó tó dé kó nǹkan wọ́n tẹ̀lé sọ̀rọ̀ ní ọ̀dà. ibẹ̀ yẹn láti oṣù kẹfà ti sọ àtọ̀ àti túkalẹ̀ káwọn ọmọ ọlọ́wọ́ ìkùnà kọ̀ọ̀án pẹ̀lú ilé ìlànà parí agbẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá lórí gbogbo ọlọ́run sọ pé máa níbi ìyàwó mi bíi ọlọ́ni alágbára a sì yíò nípa ọjọ́ àdínde ọjọ́ ẹ̀san agbọ́nrin ẹlẹ́ẹ̀kọ́kànlá òun náà ní pé òun náà ní táàbì ní hadithun ánìmọ̀kẹ́dé ní ìrìnàjò ìdí ọ̀rọ̀ ọmọ bá tí ọ̀pọ̀ nípa àwọn èèyàn tí wọ́n ń lo ọjọ́ àdínde ọjọ́ ẹ̀san yẹn tí wọ́n lè rọ́ Quran ti sọ fún wa nípa pé àwọn èèyàn kan bẹ tí ẹ jẹ́ káàkiri tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́ tó nígbàgbọ́ tó fi ṣe òjíṣẹ́ rẹ̀ àbí mi jẹ bẹ tó nígbàgbọ́ sọ́lọ́ sọ́lọ́ ń bẹ mọ́tò èsì ìgbàgbọ́ mi ìbọ̀síwẹ́wẹ́ rẹ̀ ló ní. àbúrúgbà àbúrò ọba bẹ kò nígbàgbọ́ pé yóò jíyàn dédé kóránsì sọ fún wa pé àwọn ará mọ́kà wọ́n lè owó ń pa ọ̀rọ̀ yẹn ọ̀sán yìí àwọn ẹlẹ́rìí pé èwo ni mọ̀ká ń tẹ̀ sọ́lọ́ báyìí èwo ni tó kò sí ní mo fi àtẹ́bí ọlọ́run kò sí ní mo fi wé náà nítorí ọ̀rọ̀ náà ẹlòmíì ní nǹkan ṣe ẹlòmíì ní wéré ẹlòmíì ní ọkùnrin kan ní mẹ́kọ̀ kò ti ń kọ́ èso náà kankan ìlọ́sàkà ìlọ́sọ̀kalẹ̀ mú ẹlòmíì ní yóò sì ní owó ní wá ẹ̀jẹ̀ afúnlówó lóríṣiríṣi ẹlòmíì ìgbè ló ń dá ìgbé ìdání má lọ ọ̀dọ́ rẹ̀ wọ́n bá ti sọ̀rọ̀ fún ọ báyìí wọ́n bá ti sọ̀rọ̀ fún ọ báyìí wọ́n máa tẹ̀lé lẹ́yìn. <laughs> aláàbà kò sí bí wọn fi máa nílò ọsọlọlá àyọsọlá sí Ini tuh ó pèpè lọ ọdún ọ̀nà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a sì yọ oríṣiríṣi ìròyìn àwọn ará mọ́ta Dulu sókè lórí ọ̀rọ̀ àìdílé ìgbà ó ti lè pọ́ sípò ó sì lè ṣeéṣe ọlọ́run ti wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọn náà ó ti sọ fún àwọn ọ̀rọ̀ àná nínú ẹ̀sùn ọlọ́ba sọ pé wà kọ́ọ́lù àyìnlá kùnà ìlọ àwọn àwòfà tán àyìnlá làwọn olóòtú ọ̀nà àìkọ́ ǹjẹ́ ìdá lọ́wọ́. àwọn káfíìn ni wọ́n sọ wípé àyìnlá kùnà ìlọ ọmọ ìwọ Muhammad sọ̀rọ̀ àṣọ. sílẹ̀ ìgbà tí egun ẹ̀kí ara wa wọ́n jẹrà tán tó kù egun nìkan wà á bá ta àbí egun gan ó ti wík ó ti di tí ẹ jẹ́ pé bẹ́ẹ̀ bá fọ́ báyìí yọ ọmọ ọmọ ìtọ́jú ó ti kẹ́ fún un. أين لمبعوثون خلقا جديدا sọ́dọ̀ òjò máa dá wa padà yóò máa sọ ẹ̀dá ọ̀tún à èèmọ̀ ní tọ́ sọ yìí

nínú àwọn ànábì ọlọ́run tó ti lọ àwọn èèyàn wọn ní ìtumọ̀ nígbàgbọ́ bá nílé wáyé láàtúntìlá àlẹ́yìn àyà tùnà ìgbà tí wọ́n bá ń ta ọ̀rọ̀ àwọn ọlọ́run fún wa báyìí náà ti ń tó fojú hàn tí ò mú ojú lọ́ra máa ka àwọn ìjàgbá ohun ọlọ́run kò sí gẹ́gẹ́ tí ẹ lẹ́yìn láti ta ojú àjíǹde ijó ẹ̀sán yìí ìlà àwọn ọ̀rọ̀ tí wọ́n kàn máa sọ wípé. pé ìbá wọn bá àwọn ọmọ ẹni tẹ́lẹ̀ àtàwọn bábábá ẹjẹ́ àgbà wọn yìí bọ̀dá bọ̀dá bọ̀dá àdìrí ọlọ́ wọ́n tó gbé ládìrí ọlọ́ pípọ́ náà wọn kọ́ jí àwọn bàbá wọn kárí wọn táwọn bá ti rí wọn tán àwọn kan nígbà tó sí ọ àwọn èèyàn ẹ ẹgbẹ́ ṣe sọ oríṣiríṣi ni wọn wọn á sì tàwa lóko ń pa wọn ó ìfòwò fún ẹ lẹ́sìn lójú ẹsẹ̀ àwọn èèyàn yẹ ìran alákọ̀ọ́kọ́ nu wọn àwọn tó ṣe pé mẹ̀lá ìdà ni wọn káàkiri hàn àtakò kó onígbàgbọ́ nu ọ̀rọ̀ onígbàgbọ́ nu ìṣẹ̀ ọ̀rọ̀ kó o bá jẹ́ àtúntò lọ wọn èyí ẹ̀ fẹ́ gbọ́ kẹ́ dá ọ pé ọlọ́run bá bẹ létí àwọn ẹjọ́ ọ̀fẹ́ gbọ́ pé ọlọ́run bá lè fi ọlá ń bẹ ẹjọ́ olùdókòlò ti ń bẹ́ àwọn ọlọ́run ńlọdí èèyàn tí túmọ̀ sí pé dídá tọ́lọ̀ ń dá àyàn gan tó dá ẹ̀dá wọn ò ní gbàgbọ́ sí. kẹwàá pé yóò tó wá dá yóò tó wá tó dá ọ̀nà yóò tó dé. ọ̀nbẹ ni wọ́n tún ṣe gbé dàrí yóò ní wá ilé ayé nìkan ní ẹ̀dí lè. àwọn míì bẹ́ẹ̀ pé nature nature ni wọ́n máa kígbe pé natural ni gbogbo ti ń ṣẹlẹ̀ pé àdámọ́ ni pé bó ṣe bó ṣe gbọ́dọ̀ wà nìyẹn gbogbo ṣe gbọ́dọ̀ wà nìyẹn kìí ṣe gbogbo yàtọ̀ gbọ́dọ̀ wà lábá yìí tí lágbára lórí ẹ̀ kódà èyí tí wọ́n ti dẹ́wọ́ ibi ọ̀nà ọba ní ṣe pẹtrol wọn ní rárá o àwọn èèyàn kan ti sọ wá ní mílíọ̀nù sí àṣọ ìgbò ọwọ́ àjẹrà bẹ́ẹ̀ ní pẹtrol táwọn jáde á ah, bẹ́ẹ̀ sí fẹ́ràn lọ fẹ́ràn lọ́kọ̀. èyí tí wọ́n ti dẹ́wọ́ pé ọ̀nà ọba àdìgbò ọlá mẹ́ òun ní rárá èyí kan lọ́kọ́ rúbì kan ó sì wà lájọ́ra lọ́wọ́ di gbogbo ìdíbì èyí wọ́n gba ẹgbẹ́ adáhùn bẹ́ẹ̀ wọ́n lọ rárá o ìnàdígàlè ìnàdígàlè lè pẹ́ láyé ọkà chíńdì dènyẹrẹ àti wọn máa déyẹ déyẹ déyẹ wọn á wọ àwọn ìsì àkọ́kọ́ lójú fífọ́ lọ́dọọdọ́ pèrè ọ̀ lóríṣiríṣi bí ọ̀rọ̀ ọ̀bà evolution ẹ̀rọ ọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ ọ̀rọ̀ evolution náà pèrè àtòlùsí bí ọ̀rọ̀ oríṣiríṣi wọn ọ̀fẹ́ jọwọ́ pa ọlọ́ọ̀bà nígbà látọ̀ àlábẹ́ gbogbo nǹkan ìdí òṣèlú bàbá wọn ìdí òṣèlú bàbá bàbá wọn ìdí òṣèlú bàbá bàbá bàbá wọn ni wọn wà fún àwọn spẹkulé ìdíwọ́ ní pẹ̀lú pẹ̀lú test dáhùn sí laboratory iye ọdún báyìí ní kíní ìgbọ́dọ̀ jẹ wọn wà dápọ̀ thousands of years ago millions of years ago ah nítorí ọdún ọmọ ẹgbẹ́ láìláì láìláì. àwọn mímẹ kí ẹ ti gbàgbọ́ pàdé wà lóore pẹ̀lẹ́ pé gàrí yóò máa di jù ní wọn materialism ìyẹn ń gbàgbọ́ sí i màtírí ayé ayé yìí kan yìí wọn ò ní gbàgbọ́ sí kan yìí àwọn Soviet Union wọn ò ní ni ba kankan nípa ọlọ́ ilé ayé yìí kan yìí bẹ̀sí gbọ́n bí ẹgbẹ́ wàhálà lọ wàhálà lọ lọ́ba náà bá yà sọ́kọ́ náà gbogbo ọjọ́ náà lọ. oníbi kì í ṣe ẹ̀sà àbí tọ́pẹ́ sí ọtí tó tura ní ìsìn àdìgbà àgbà àdìgbà àgbà kí wọ́n bẹ́ẹ̀ máa ṣe wàhálà sí inú ẹ̀dí àwọn náà gbogbo ọmọ lọ. báwo bẹ́ẹ̀ náà gbogbo ọmọ lọ oníbi mo bẹ́ẹ̀ máa fún ètò yàtọ̀ tẹ́gbẹ́ sí. nígbà bá débi iṣẹ́ ìjọba kálukọ́ àwọn fọwọ́ ẹ̀ẹ́ bóyá ní kẹ̀kẹ́ láti dé kẹ̀kẹ́ náà láti máa fún kẹ̀kẹ́ náà láti máa lò tàbí àwọn ṣe wàhálà jọ àtẹ̀gbẹ́ lọ ìlú ìlú bá ti fi ṣe ìlú bá ti fi ṣe ìlú bá ti fi ṣe ìlú bá ti fi bá tó ẹ wò gan ṣùgbọ́n síbẹ̀ àwọn mẹ́sìn lè jẹ́ nígbà tó sọ àwọn Amẹ́ríkà capitalist country ní tíá bí ọba lè ní ojú máa ní ìṣòro ọ̀nà tó ọba yóò gbà ní kọ́ sábà ti ta kóró ìtàwọn bá fẹnu sọ nílé ìgbìmọ̀ asòfin ní òfin àwọn tọ́ba tí wàá kú mi wà tí wọ́n máa nìlú la lọ́sẹ̀ tí lọ ilé ìgbìmọ̀ asòfin ni ẹ ẹ wọ́n tún ti ṣe kẹ́kẹ́ o ẹ fojú wo kákó máa bẹ ní àbúkọ́ máa bẹ torí ẹ ló dé pé káko súnmáko káko súnmáko tí ń sọ ọpọlọ wọn tó sọ tó wọn ní kò sí tó yẹ kó kò sí tó yẹ kó diwọ ọpọlọ tiẹ pẹ̀lú àti ọ̀bá láàká yìí wọ́n ti wọ́n sàgbá ẹ tí ò ní mẹ́tẹ̀ ní olórí nàìjíríà wọn ò tí ì rí gàdà àwọn haúsá wọn jẹ àgbélẹ nítorí pé ẹ tí ì sọ yìí pé ó lófin àwọn yẹn tẹ́ sí ìlẹ̀gálì tí ò sì dá tó sì fa wàhálà tó wà fìdí náà ẹ tó wá ní ẹgbẹ́ fi òfin ẹgbẹ́ fi lẹ́gàláìsì kò sì sí gàgà kí wọ́n fi lè mọ̀ pé tó sì dùrọ̀mẹ́sì rẹ̀ àbó wọ́n fún mi bàbá tó lùmọ̀ torí àti nílẹ̀ láti irú nǹkan bá wọn ti di ọ tọba ti yá ah, àwọn tó ti bẹ̀sẹ̀ lẹ́lẹ̀ oṣù àlórí ẹ̀ <laughs> ìwọ yìí yọ àyẹ̀wò bàbá ọba kò sí wọn ti develop débi pé tẹ kò sí ẹ tẹ lè fi jẹ ọgá àbúrò tàbí kẹta tí ẹ bá lè wọn lè wọn lè wọn lè èyí ọ ní kàdá jó ẹbí tí wọn tí wọn kò jẹ ọkọ rẹ bó sẹ́yìn ọdún méjì wọn fẹ́ jí ó lè lù wá tí wọ́n fi sínú lẹ́nu àwọn fi sínú ẹ̀mú ẹ̀yin lè lọ bí ju ẹ̀rọ lọ́wọ́ kú náà ọba ní kíní kan àtàkà kíní kan àtàkà abáná ẹ̀mí ló dé lẹ́sìn ṣètò wa. ọmọ ìsọ ọmọ Palestine kan ọ̀rẹ́ mi sáyé tọ́jú pé àjọkẹ́kọ̀ọ́ àjọṣepẹ́sì ni ó ní àwọn ìyẹ̀wò ni wọ́n sì ń ta bẹ́ẹ̀tì lọ́ba wọn tọ́jú pé tèèyàn bá ti sún mọ́kù kò sí kò produce kò lè produce lọ́ba tí mo bèèrè tó bá dára mọ́ ó ní lẹ́tà àwọn àwọn tó gẹ̀ẹ́tì pẹ̀lú kẹ̀kẹ́ ti kú ọmọ bá dé sí ní sọ mi ọlọ́kọ́dà ámì ni àjọkẹ́kọ̀ọ́ ní sọ́dí àríyá pàtó wà fún ká onítorí ẹ̀ làwọn ti ń bí wọn bọ̀ àwọn ìyẹn ti kódà tí ẹ̀ bá lè mú obìnrin aláìsàn máa wà àwọn ìyẹn ti yọ àwọn ìyẹn wọn ti yọ ọ̀dà ẹ̀ ẹ sá máa rìn kò rí àwọn ọ̀sán yẹn nǹkan ẹwọ gánlá àwọn yẹn ilé ayé nìkan ní àfẹ́yèsí mo ò nígbà kan kọ́ náà bá lè jọ rárá ó ti lè ọmọ ṣùgbọ́n náà gbọ́ ọba tó wọ̀rọ̀ sọ á nìkan ní inú sọ́ra tó bá rà lọ́wọ́ rẹ̀ ẹni pé bàbá àbẹ̀rẹ̀ sọ́ra tó bá rà asọ̀rọ̀ tó pọ̀ nípa bíbí ọlọ́run oríṣiríṣi ẹ̀rí tọ́jú àkèlíyà tó tètè làákẹ́ mẹ́wàá àkówá lábẹ́rẹ́ àwọn akóríṣiṣẹ́ ayàwòrán àti ìdílé torí pé nǹkan lọ́lọ́run fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nǹkan ní ìpìlẹ̀ Qur'an ọlọ́ba sọ pé alhamdulillahi rabbil alamin bí ìgbà tí ìbéèrè mẹ́ta jẹyọ alákọ̀ọ́kọ́ òní ní alẹ́kìlá ọmọdé sọ̀rọ̀ ọba ń bẹ ọwọ́ alẹ́kàmùlélá gbogbo ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ọ̀ni ntí ọba sí kò ní ló kọ́ ẹgbìyànjú ẹ kẹsọ̀ ọ̀nà tí o sì tó ló kọ́ ntí ọba sí kò ní ló gbogbo ẹ̀yìn pátá ẹ̀sọ́ ọlọ́run ní ọlọ́run ní ọlọ́run tẹ̀lé àwa alita aláwòláwò sẹ́mi ya kọ́sẹ́ni kẹ́tí gbọ́dọ̀ tó kọ́kọ́ kò sí ìgbà tó ń lé ìgbà tó ń lọ́dọ̀ lọ́wọ́ àsọ̀rọ̀ lọ́wọ́ tó lásọ̀rọ̀ wà ni, wọ́n bẹ̀ lè ya wòlé rẹ̀ wọ́n bẹ̀ lè ya dùn rẹ̀ kò sí bí ẹtí dáàbò ẹ̀ bá dàgbà náà ẹ̀ẹ́dì kan mẹ́mbà rẹ̀ kò sí. yóò bí i nbola wà ní ìsìn dàbà gbọ dàbà wọgbọ sọhánàlá alika aláwòlá ọsẹmi ya ọsẹni gàtí gbọdọ tó kọkọ ọsẹni gàtí ọdọ ọlọpàá nìgbàlá ní gbogbo ọ̀nà alihamdulilah sọdọ bẹ alihamdulilah gbogbo ẹni pátá tọrọtọrọ ní kí ló dé tó fi wá lẹ́tọ̀ọ́ sí ẹyẹ. ó dàbí bí rọ̀gbẹ́lẹ́ àlámì ó náà ní lórí gbogbo ẹ̀dá lórí ọ̀nà ẹ bá wá tó ẹ̀kọ́ yọjú kó ló ń tọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀nà kò sùn lọ ọmọ màdé ọ̀dà bára rẹ̀ ọ̀la. yóò tó wọ́n sọ fún alẹ́ ìdí àwọn ẹ̀dá ìwọ ọlọ́ tó bá yẹ kó fún wa pé ọkùnrin wa ní ní tọ́jú wọn wọ́n kọ́ lọ́rọ̀ إن كنت قلت فقد علمنا تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي tó ẹ pé bẹ́ẹ̀ ni mo ṣe wí fún wọn kó rọ ìwọ́lọ́ mi náà rúmà ẹ ń pàṣẹ kíní kan fún wọn dú ìtọ́ pàṣẹ láti fún ní ọba tó ti tó ní ẹ̀tọ́ sí ẹ̀yìn lóríṣiríṣi ọ̀nà nítorí kíni nítorí tó ń lò ní gbogbo ẹ̀dá lórí ọ̀nà. àwọn akó ẹ̀rí wá tó pọ̀ lórí bíbẹ ọlọ́ a sì tún fi lélẹ̀ lórí ìlẹ́tọ̀ sí ẹ̀yìn ọlọ́run ọba àdìgbọ́lá. èèyàn náà ti tó láti fèsì fún wọn pé ọlọ́ọ̀bà àdìgbọ́lá mẹ́ẹ̀ ọlọ́pàá nìkan láti sọ̀rọ̀ pa wọn fún wa nínú Quran tábàwò Suratul Jathiyah àyà twenty three dé thirty two ọlọ́ọ̀bà àlejò lọ́sọ̀ yìí pé afárá ìdá màní ìdá kátà ìlà àwọn hawahu wà àtọ́láhùn làwọn aláàárín wà kàtàmà wà kọ́ńbì wà jàlá àbásọ́rì ìṣàwọ̀. فمن يهدي من بعد الله أفلا أتذكرون ألوني أفرأيت فاولي تفيد العدل والترتيب كواج معطوف أعميت سجود وفني فرأيت أوالي من اتخذ إلهه هواه ẹ̀tọ́ lè gbé ìfẹ́ ẹnu ara rẹ̀ ló mú ní olúwa tí ń sìn ìfẹ́ ẹnu ẹ̀ iná ẹ̀ ń sìn ntọ́pọ̀lọ́ ẹ̀ bá ní ó ṣe ntẹ́rù rẹ̀ bá ní ó ṣe nìkan ni máa tẹ̀lé àwọn èèyàn ní ìwà máa kó dẹ̀ lómi mẹ́tọ́ jẹ́ mùsùlùmí ọmọ ọmọ ẹ̀ mùsùlùmí yóò sì tó tako tó ń bẹ́ nínú kòránì àti inú àdí lọ́jọ́ tó mẹ́ta máa bá àwọn ẹlẹ́wọ̀n àbí tó ń sì rí sọ̀rọ̀hánà sọ̀rọ̀hánà. àfàwọn ìdá máa ń dá sẹ́dá yìí la àbú àwa ọ̀wá ni ẹ tó ṣe ní pé ìfẹ́ ẹnu rẹ̀ ìlómú ni olúwa rẹ̀ tó yẹ kọ́ máa dúbà kọ́ máa sìn kọ́ máa tẹ̀lé àṣẹ rẹ̀ wà á bọ́ láhùlá wà láàrin sọ́nù kò tí kò ṣe ní mà ó ní mà bí ṣe pé ò ní mà ọwọ́ aṣọ ọwọ́ ẹ̀gbẹ́ lọ ọlọ́run ti bí lẹ̀ ńlọrẹ́ ti wá wọn. àánú mi ní ìwà fẹ́ mọ́nà tọ́lọ́ bá tó wá gbé yàn lápá. wọ́n lẹ́ni iná dá àánú fi iná nà àdéhìí àtúnwọ̀n oṣù lánàá. obì àdójú ọ̀nà tọ́lọ́run ọlọ́run bá rà lẹ́kọ̀ọ́ pọ̀sọ́nà mọ́ àkéè kọ́lọ́ ọlọ́run ọlọ́run. ṣùgbọ́n ẹ tó kọ́lọ́wọ́ filẹ̀ kọ́lọ́wọ́ wá pèsè tí ó tó fi ìsìnà sí fún kò sí ìdíra àwọn ọmọ ẹgbẹ́ lọ. ọlọ́run sọ pé àwọn yẹ̀wò ní balabùmọ̀ azáàbù azáàbù àbùkù bá wọn. nígbà tí ẹ sẹ́yìn ọlọ́run tó bí tọ́lọ́ ọlọ́run tó bá wọn yí ọlọ́run kò mẹ́rẹ̀. musa ní ọlọ́run ní ẹ máa sìn mọ̀ ń bọ̀ ibi tọ́lọ́run ní ló sì mọ̀ ń lọ lọ́bẹ̀ ń lọ́bẹ̀ lọ́wọ́. Musa fẹsẹ̀ dáadáa ó tó dé ó tó dé kó tó dé ìdílé wa tó bẹ̀rẹ̀ sí ti gbé ìgbé mọ́ ẹ̀. Bàbá àti ìgbà mílẹ̀ yọ̀ lọ. Fàlàmù Azáwù Azáàláwù ọba àwọn náà wọ́n dá góòlù ìjọ tí wọ́n fi máa nǹkan tó dàgẹ́ ní òbí lè gbé màálù. Wọ́n sì bu iye pẹ̀sídẹ́ẹ̀lì lọ́dà bí ibi tí a fi bèrè sílé àtẹ̀ náà wà lọ́la ẹ̀hẹ́n lílé ìdá ilé ọmọ ìdá ìdùnnà gbọ́dọ̀ ìgbà wúsúwúsú yàtọ̀ owó jọ tọ́jẹ́ pé téèyàn bá wù èyí ó kórìíra mọ́ ògì ẹran lórí àbí ògì ajá lórí ó sì gbé orí rẹ̀ ó sì ta kó sí ó sì ta oríṣiríṣi nǹkan sí ó tún bọ́ sí sí tẹ́ pé tó lójú ìdílé ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ pé òwe lélẹ́ rúṣùrúṣ ọwọ́ àgbẹ̀ lọ́wọ́ ẹ̀ wá ṣiṣẹ́ fún rẹ̀ wá ní kọ́ wà lójú ọ̀nà lára ìgbàlá. ọwọ́ àgbẹ̀ ọwọ́ lójú ọ̀nà irú ojú ọ̀nà wo ló orí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ̀dẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn olóògbé sóògùn oníyùn sì yá kíákíá ni ọlọ́wọ́ kan ní inú rẹ̀ bá dùn wàlúwà àdìgídínà ní ọ̀kẹ́ yẹn bọ̀ kò sí wà ní ọ̀kẹ́ yẹn bọ̀ ṣèkán èsù nìyẹn. ألم عاهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون فلما بعد كلام ألم عاهد àbà ni ádámà èèyàn máa nẹ́bí ádámà sí ìwà ti sọ fún yín tẹ́lẹ̀ ní aláàbà àkùdù ṣẹ̀tàn ìgbà ẹ̀ máa sì ṣẹ̀tàn ẹ̀ máa sì èṣù oríṣiríṣi ọ̀nà nìyẹn gbà sí èṣù kìí ṣe pé nígbà tó ọkọ wa tó forí kalẹ̀ ẹni o tó wá sí ṣẹ̀tàn nígbà ọba tó o sì gbà wúṣúwúṣú tí o kú ọ̀dà tí wọ́n náà sì gbẹ̀gbẹ̀ rẹ̀ o sì náà náà onímọ̀ abíyá ni ọlọ́dún wa ìrìn abíyá ó ṣòro ju ọmọ ìlú rẹ̀ tó tí mo ṣe ń dùn ọ́ tó ṣe lọ tún lò lọ. <laughs> ìwọ náà ṣe lọ kó fún un. ọlá sọ́tọ̀ ọ̀rọ̀ kẹ́yìn náà ní kọ́ ọ̀dọ̀ wa ìwọ náà ṣe bọ́ ọ̀dọ̀ tó lọ tó ṣe lọ kó fún un. ọwọ́ àbùkà ọ̀tọ̀ yìí mi ṣe ṣe rámi o àbùkà aláàṣì àbọ̀ fún ẹ náà ọba ti bọ̀ fún un. ìfẹ́ ń ṣe ولقد أضل منكم عن الهدود هذا صراط مستقيم ọlọ́ni mi ọlọ́ni ẹ máa sì kúrò ọ̀nà tọ́kọ́ nìyẹn ولقد أضل منكم ضلا كثيرا èsì ó ti ó ti sọ àwọn èèyàn tó pọ̀ nínú yín ó ti sọ wọn nù abala ń dàgbò nù dàgbò tẹ̀ wá ní sílá kẹ́yìn nítorí tọ́lọ́. àwọn èèyàn wọn yìí wọ́n tẹ̀lé ìfẹ́ ẹnu wọn ọlọ́sì sọ wọn nù wákàtá máa ń àṣàmì bíi wàkàlù bíi ọlọ́wọ́ adékè jíjí kọ́ wá bí etí rẹ̀ àti ọkàn rẹ̀ onígbọ̀n kẹta ní ìlú àkọ́rọ̀ ìbá onírú kẹta ní àfihàn ìbá ìlànà tẹsù gbé kalẹ̀ fún wọn kí wọ́n máa tọ̀ ìní wọ́n máa tọ̀ ìbá ìdúró àwọn èèyàn tó wọn ò ní tọ́sà fún yín pé nǹkan àti gbé ẹ má ṣe nínú wọn náà rẹ gbà lọ wa ibà ìjọ àwọn oníbẹ̀ wọn ti wà káàkiri lágbàáyé kódà ìdí field of education universities tech ibà ìjọ ni wọn ọmọ ọba àti òwò ọkàn wọn lọ́dọ̀ wa náà bẹ wọn àwọn theatre art wọn ó sì wọ pátá nìkan kí sàṣọ fún wọn ẹ sáré gbójú kò ní adọ́gba adọ́mẹ́ ìjọba sì mẹ́wọ́ ní lórí wọ́n sì ní bọ́jẹ̀tì ìdìnnà ìgbà rẹ̀ nílẹ̀ ọ̀tí. ó yẹ kó jẹ́ pé àbá mùsùlùmí agbọ́dọ̀ ronú nílẹ̀ à ń ṣe wàhálà à ń gbìyànjú ìgbìyànjú ẹgbẹ́ kò ní bọ́jẹ̀tì àbọ̀jẹ̀tì kò wọ́n gbé kalẹ̀ gbogbo ìbáṣe ìbàjẹ́ sì ní bọ́jẹ̀tì lọ́dọọdún èyí tí wọ́n sọ̀sù olójoojúmọ́ iná nílá rẹ̀ nílé rẹ̀ ẹnìkan fóònù mi àbúyá ó gbé ìlú ẹ̀ṣẹ̀ náà ó yà lẹ́ gbogbo ẹ̀ ní nàìjíríà ní ẹ̀jẹ̀ rẹ̀. amẹ́ríkà ọ̀hún ọ̀hún àwọn àwọn bọ́ọ̀dì pẹ̀lú amẹ́ríkà wọ́n àsìsì àwọn obìnrin lórí aṣẹ́wó ní nàìjíríà wọ́n tó wá kọ́ ọ̀sùn tó kalẹ̀ tọ́jẹ́ pé tí wọ́n bá ti kó aid ibẹ̀ wọ́n ti lọ máa tọ́jú wọn tí wọ́n bá ti kó àìsàn ibẹ̀ wọ́n ti máa lọ tọ́jú wọn ó ń tọ̀ dákọ̀ rẹ̀ ń bò ń fásiwá ti wá wá ní pé brọ́dà kan òrìṣẹ́ ọsibítù yẹn yẹn wá gbà sí mo béèrè ìbéèrè títí ó ní first person tí wọ́n mú wá ni ó sì ti níbi títí ó ti nílé aṣẹ́wó títí ṣiṣẹ́ òtẹ́ẹ̀lì títí ṣiṣẹ́ ìkejì ìkẹta ìṣẹ́mbẹ̀ kódà first gan tí a fẹ́ ṣe fún gán pé wọ́n kọ́ wo bó ṣe mọṣẹ́ sí irú táìpù náà ni a tó mú wá ẹwà náà àwa sì lánúlé àtìwò àtìwò olùwà àmọ́ fáwọn kan tó ń sọ́ọ̀tọ̀ wọ́n tó kọ́ tó ń náwó lórí bóòlù ó ti máa bàyẹ̀ sí ẹwọ́n sí báà gbọ́dọ̀ kọ́ sàánú wa wọ́n máa tẹ̀lé àwọn ti gẹ́ẹ̀tì ògùn kan lórí èyí àwọn ti tẹ̀kẹ́ nígbà lórí kìí ṣe pé torí kí alibà sàmà níbẹ̀ kọ́ tẹ̀lé táwọn èèyàn lọ sọ lọ Amẹ́ríkà orí tó bá yọ̀dọ̀ Amẹ́ríkà wọ́n rò pé ìwọ ọbẹ̀ lọ́kọ̀ sádà o pé ó kọ̀ sá ìwọ ló gbà yóò tó kọ́ wa gba ọdún hmm. kó ti ní tájẹ̀tì òdìní pọ́sù lọ́lọ́kẹ́ ni pé nínú pọ́sù ti ta Amẹ́ríkà tọ́fẹ́ tọ́fẹ́ sí yẹn fún ọ̀kan sàǹfààní látàrẹ̀ lófin lórí yẹn ni o kọ́lọ́n kọ́ sáàdù wa o kọ́ba tó àwùjọ wa ṣe o ọlọ́run bá lè fi ọlá sọ pé ẹ tó mú ọlọ́run tó mú ìfẹ́ inú rẹ̀ tó mú lọ́rọ̀ tọ́lọ́run bá sì sọ́nù tó tìmọ̀ tí ń bẹ́ mú inú tọ́lọ́run ó ṣe ni wọ́n kàkà máa àlá sámú ìdí wà pàdé èdìdí yóò wà ní etí rẹ̀ nígbà tó bá gbọ́ àyà yóò máa gbọ́ sójú àti kọ́ máa lọ́rọ̀ kọjá pé lọ́gbọ̀n kù lókè lọ́gbà fún àbúlẹ̀ ṣe sọ yẹn ilé ìbáyìí bọ̀ ilé ìbáyìí bọ̀ ilé ìbáyìí bọ̀ ló mọ̀ ọ́ sí lọ. kèéta máa jẹ́ àwọn ọmọ wa ti rú wa báyìí ìlú lóríṣiríṣi yóò gbèsè wáyé nípa kùránì nípa àdìsí tọ́ka ti dá lé ọ̀gá tó kúra máa ń lò òjíṣẹ́ ọlọ́run kẹ́lẹ́ ní àdéhùn ọ̀pọ̀ ọlọ́run fi èdìdí ju ọ̀rọ̀ bàjẹ́ lọ wà pálí bìyí ọkàn rẹ̀ onírú kankan má ju ìbàjẹ́ lọ ọpọlọ máa ń ronú ọkàn ní máa ń tètè ní sàn. iṣẹ́ kíákíá wá wà láàrin méjèèjì tó bá dé ní ìlọrin ti tọ́ kápò tó lójijì bírè lọ́sọ̀ ọmọ kó ti pẹ̀lẹ́ o máa dá o ọkọ̀rẹ́ wa ọkọ̀rẹ́ lọ́sọ̀ lókè nẹ́sẹ̀ nẹ́sẹ̀ dáadáa ọkọ̀ dáadáa kíákíá tẹ̀lé ó sì communicate ó sì sọ pé ah, ó ní sẹ́yìn ọmọ amẹ́ríkọ̀ ni ó tẹ̀lé ó tẹ̀lé nàìjà ó ilé lóbi lóbi fọ́ agbẹ́lọ́gbà òbí. ọlọ́ọ̀bá ni tó sọ pé wákàtá máa la sámúrì ní ìgbọ́ràn rẹ̀ tí ó fi gbọ́rọ̀ gidi tọ́lọ́ ọlọ́wọ́ á fi dídí dí ọkàn rẹ̀ tí ó fi tẹ́kì decision ìgbẹ́jẹ́ yìí jẹ́sí tọ́lọ́ ọlọ́run fi ìdúdú sí wájá aláàbọ́sọ́rí ìṣàwà èdìdí èrò gbogbo yóò tún wá wà lórí ojú orí náà rẹ̀ kìí sí pé kò ní eré ojú mọ́fúngbátà nìkan ní ọ̀sẹ̀ fún ojú náà lè sí tí ó fi wòye tí ó fi sọ́nà nígbà mẹ́tẹ̀ẹ̀ta bá ti fọ́ àà lọ́sàdínlẹ̀ ọlọ́nífà máa ń yá àdé èmi ń bá adé là àbálà àdàkárò irú ẹni bẹ́ẹ̀ ká ló lè tó tọ́ sọ́dọ̀ lẹ́yìn ọmọ ẹ̀wà burúkú ẹ̀sìn làákẹ́yìn ẹ̀yọ́ bẹ́ẹ̀ léèyàn wà kọ́ lù ìníyà wà kọ́ lù máa yá ìlà hayatuna dunya namutu wa nahya wa ma yuhlikuna illa ad-dahr wa ma lahum bidhalika min 'ilm. إن هم إلا يظنون أو يمنع وقالوا وما صيبي ما هي إلا حياتنا الدنيا كسكنك dúró láìpẹ́ àwọn ilé kan lọ. Àwọn èèyàn fẹ́ lọ́gbẹ̀ ọbẹ̀ wọ̀. Láti ní ká lọ́gbẹ̀ ọdún. Nàmọ́tù wà náà yá bó ṣe dúdú ní pé náà ya wà náà mú a máa ṣẹ̀mí lọ báyìí nígbà ọba ya á kú tá a bá wá kú wà máa yí òun nítorí ayé ìlà dáhùn kò sí pé màláìka kan ní pààyà ọlọ́pàá ní pààyà ìgbà lọ pààyà bájẹ́ bá ti wà láyé káwọn ọlọ́pàá bá ti lọ lórí ẹni náà nílò mo ní lọ ṣẹlẹ̀ nìyẹn ọlọ́ni wà máa dà wọn gbé káàdì kàmí ní ẹ̀rù ìtì aṣọ wọn ò lè sọ pé out of knowledge làwọn fi ń sọ̀rọ̀ wọn ò lè sọ pé ìmọ̀tọ́ dáwọn lójú ni làwọn fi ń sọ̀rọ̀ inú wọn ìlà yàtọ̀ nù wọn àjẹ́ kìíní kẹ́kẹ́ àbámadá lásán wọn fi ń sọ̀rọ̀ oríṣi èèyàn méjì níbẹ̀ láyé pa ọlọ́run sílẹ̀ nípa oríṣi èèyàn méjì nípa bíbí ọlọ́run oríṣi èèyàn méjì náà níbẹ̀ kò sílẹ̀ nípa alákọ̀ọ́kọ́ ẹni nígbàgbọ́ pé ọlọ́ọ̀bá àlejò lábẹ́ tó dá lójú tí ò lórí ẹlẹ́ẹ̀kejì ẹni tó wà lórí iye méjì kò sẹ́ni kẹ́kẹ́ ọ̀bọ̀ àti ọ̀sẹ̀ ikú ọ̀dà ọ̀rọ̀ gbọ́lọ́rọ̀ sí yóò máa sọ nínú ẹ̀rẹ́ wọ́n mọ̀ sí ti ṣe kọ́kọ́ wà ní sọ́wọ́ ìlú náà wà pọ̀ táwọn ọ̀dọ́ lè pẹ́ tó ti wọlé ìgbẹ́ náà dá lóòótọ́ ṣùgbọ́n ẹyọ ọkọ máa dẹ ẹyọ ọkọ máa dàlá kọmọ pọ sí gbogbo àwọn ẹdẹ pé ntí ẹ máa ń sọ yìí ọmọ ẹdẹ ìtọ tó ọkàn tí gbà tó nù ìtọwà yìí lọlọ sọ yìí pé ẹ wà máa ń wọn bí láàyè kàmínì rẹ ìnáwó ìlà ayọ̀tọ̀ nù wọn ò ní máa kàn fọdá lórí tí wọn sọ àbámọdá nìkan náà ni wáyé dá tutila àlẹ́ yìí àyà tutila tí a bá wá ń ka aya àwọn ọlọ́run tí a ń kà á fún wa báyìí náà ti ń tó fojú hàn gbèrègbè máa ka àwọn jáde àwọn ilá àǹkọ́ lóòótọ́ orí àbá àyìnà nǹkan tó ń sọ níbi. ìtí wo ni tọ́jú òbí fún wa tí wọ́n pè lẹ́rù gbàdí ìyàbá àbẹ̀lú òbí tí pè lẹ́rù òbí lọ́ba òbí díẹ̀. nítorí wọn máa pè lẹ́rù tó jẹ́ pé òbí lásán ni oní àdìpé wọn máa sọ pé àwọn bàbá àwọn dà sọfọlọ rẹ kó jí wọn dìde tó bá ti kú òótọ́ ní gbogbo ń tẹ̀sán ìyá níbi ọlọ́. kulillahu yuhyikum thumma yumitukum thumma yajma'ukum ila yawmil qiyamati la rayba fihi walakinna akthara an-nasi la ya'lamun kulillahu yuhyikum sọ fún wọn pé ọlọ́wọ́ bá yín ní ní náà ní ó jí dìde tó mọ yóò ní tukùn yóò sì tó pa yín tó mọ yẹ ní wọn rẹ kó mìíràn ayọ̀ mẹlẹkẹ yá mọtì ọlọ́wọ́ bá ní kí ọlá yóò kó yíjọ ọjọ́ àdìdé láàrọ̀ ìlọbí kò sí méjì bẹ́ẹ̀ wọlá bí ní àtúbáwọ náà ṣe láàyè àtàwọn àtúkọlọtọ Ọlọ́run. ولكن أكثر الناس لا يعلمون سبحان تقوى دنوا أمو بيدينيا إن تابسوا رباري نمس الله أكبر أكبر لهم أسيك ميجورتي بيوني جاوة ميجورتي ميجورتي نيوم أمونا جهنم الله ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون ọlọ́run wálé ńlá ìmúlùkù sàmáwájú ọ̀làrùbí níní sánmà àtìlẹ̀ ọlọ́nìkan lórí claim lónìí wọ̀yẹ̀ ọmọ tó kú mú sáàtù ìjọ tí òpin ayé òdì kálíkì yá mú dìde yàwó wọn nílé yá sàrùn òtẹ́lú níjọ náà àwọn ń pàdé èèyàn wọn ṣòfò òfò láti wọn ti. وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون الله عليك رسول وترى كل أمة جاثية gbogbo ìjọ pátápátá lórí wọn tí wọn lò sọ̀kalẹ̀ lórí ìbẹ̀rù lórí ìpayà gbogbo ọmọ ti tó dé àdìdá àdìdá gbogbo ìjọ mú ni wọn agbátírà rẹ wọn agbátírà rẹ wọ́n gba kí ẹ ti kọ ìṣirò sẹ́rẹ̀ sí. àyíyá ọmọ lọ́jọ́ àtòlè tuntun sáwọn ọmọ tó ń tà mẹ́lú. onígbàyà ọmọ dín ní ọjọ́ ẹ̀sán wọ́n ilé ẹ̀sán gbogbo tẹ́ ti ṣe ń sẹ́ pátápátá. هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستهزئ ما كنتم تعملون àwọn mọ̀lẹ́kọ̀ sọ pé háàdà àwárí lórí yín nígbà tí ẹ wà ní ayé yẹ ń tí kó ayé ìkún bẹ̀rẹ̀ àpè ọ̀rọ̀ dúdú ní sọ fún yín iná kùnà àwa sì jẹ́ tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nàìjíríà a máa ń ṣe àwòkọ́ máa ń tó ń ta àmàlú ìtẹ́sí iṣẹ́ àmọ́ wò ó láti mú ọlọ́run wà fún mi kátó nípa àwọn ẹ̀yà yìí gbà bá dèjì ayé á rí pé tá a kọjá lè ní ẹ̀rẹ́ ṣe iṣẹ́ àtúwájú wájú òbí àìkíyàmọ̀ èsì àbájáde yìí ọlọ́dún yóò lọ dáa wá. فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم فيدخلهم ربهم في رحمته في رحمته ذلك هو الفوز المبين. الله فأما الذين آمنوا أو تنبهوا وعملوا الصالحات tí a sì ṣiṣẹ́ dáadáa fàyọ̀dé sí ló wọ́n rọ́ tó ń fi ọ̀rá mẹ́tẹ̀ ọlọ́ba yóò kú wọn kó sínú àánú rẹ̀ náà ní àjẹ́nà dá àlíkà wọlé ọ̀sùn mú bí ilé ìyèrè jẹ́ tó fojú kan wàhálà kan ti lé ayé lọ́dún lọ́sìn káwáárí náà bẹ́ẹ̀ lábẹ́rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ àti àmàlẹ́ yọ wà fún náà gidigbe ọlọ́dà kó jáde dáadáa wà ìjẹ́ tá a bá sílẹ̀ ìdàkúsà ojú kò wá o ọlọ́ni wa amalẹ̀lẹ́ ilẹ̀ káfàrù ṣùgbọ́n àwọn tí wọ́n ti di èbèrè e sọ́lọ́ afalamtakun aya àti ìtútìlá ààrẹ ìtàn pásítẹ̀lì bárútún wàkúntún káwọ́mà mọ́jọ́rì mi. ọlọ́run ní ṣe ọ̀rọ̀ mi ọlọ́run kò tún wá máa bá yín ní tí ń ka fún yín tẹ̀wọ́ agbóhùn tẹ̀sí gírímọ́ńkà ìtẹ́gbára onáàlùkẹ́ tí ò wà kẹ́mí ọmọ nǹkan rẹ̀ kẹ́mí ẹ̀ tí ò tóbi ọmọ nǹkan rẹ̀ kẹ́mí tóbi bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn tí ó wà máa ṣe gírímọ́ńkáì ọlọ́ọ̀bá lè fi ọlá pé nínú ara gírímọ́ńkáì náà ní wípé ara ìjọra ẹni ní wípé ẹ̀gbá yàwó ọlọ́run ẹ̀gbá gbọ́ bàtẹ wà lé ayé wà fún fún káwọn máa ń mú jìrì mí ẹ wá dé èèyàn àwọn èèyàn ti jẹ́ bí ọ̀dà tẹ̀sí lé ayé wà ìdá ilá iná wà dàlá ìhà kúrò wà sáà ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين àṣírí ọ̀rọ̀ àtúndọ̀ gba ìfíàmà wáyé dàbí ìlànà òun tí àwọn mẹlẹ́kà bá sọ fún wa ìgbé náà wà á dàlọ́ ayé àkùnrin dáadáa àdémọ́lọ́ òdodo ní wọ́sá ìjọ àjíǹde yìí láàárọ̀ ìbá fi ha kò sí èméjì bẹ́ẹ̀ kò lè tó nígbà tí a bá sọ náà fún ilé ayé wọ́n máa wá sọ yìí pé máa ń dẹ́rẹ́ máa ṣáájú àdìgbé náà sọ̀rọ̀ pa ẹ̀ àwọn ọ̀gbọ́n pa ẹ̀ ilé ayé ilé ìgbàlọ́pàá wọn iná tó ń mọ ilé àgbọ̀nà wọ́n wá máa sọ pé wọ́n wá máa dábàá wọ́n máa sọ pé àwọn kan dábàá lásán ni wọ́n máa ń dá sí mímú sílẹ̀ ìní àwọn òní máa mọ̀ dájú bá táwọn sọ gbàtà wọn wà ní ayé tọ́lọ̀ kọ́ sàánú wa o so ìgbẹ̀yẹ láàbò sí ìmọ̀ba tá a pé ọ̀nà bí ó wúlò fún wa so nínú gbogbo rẹ̀ náà ni pé oríṣiríṣi àwọn èèyàn làwọn tí mo nígbàgbọ́ sí jọ̀ọ̀dẹ̀ ìyá wọn ìyá kan bẹ́ẹ̀ náà ní ká mẹ́rin bá ní sí àtúmọ̀ abáyọ̀ lọ́wọ́ àti gbogbo ọ̀rọ̀ oníyànjú àwọn tá a ti dà wí yóò àtòkè ilé ayé nìkan níbẹ̀ wá jù wọ́n yóò gbàgbọ́ bọ́lọ̀ mẹ́ lélẹ́ kí wọ́n gbàgbọ́ pé ọlọ́run lọ́dà wọn lélẹ́ kí wọ́n wá gbàgbọ́ pé ọlọ́run yóò jí àwọn ìdè olùkọ́lá اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليه الله اللهم علمنا منه ما حوبتنا وأخطأنا ربنا